إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته سيدة في أدقتنا الله أكرا في الله عنه ولا جنجتاره كل ما باع نبي محمد صلى الله عليه وسلم أمارا ليلة صحابة àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ọbẹ̀rẹ̀ wọn bá wọn ti tó lórí rẹ̀ eléyìí tí a sì máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí nínú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run tó ṣe wá láǹfààní. Súra tó ná hàlì, ààrẹ tí a dúró, ó náà ní ààrẹ 77, a máa ṣe ní ààrẹ 78. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله أخرجكم من بطن أمهاتكم والله أخرجكم من بطن أمهاتكم لا تعلمون شيئا لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون Àbẹ̀rẹ̀ títí wọn Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba Allah, orúkọ rẹ̀ náà ni Ar-Rahman, oun sì ni Ar-Rahim, àwọn orúkọ yìí ó kún fún ìtẹ́ ó kún fún àánú tí ọlọ́wọ́ ọba ti ọlá rẹ̀ ga ní àánú àti ìfẹ́ rẹ̀ kó fi lọ pé káyìmù kọ̀ọ̀kan lánàá a ti fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run àwọn àfiwé àti àkàwé tó ń bí pọ́lọ́ ọba nìkan lọ́lọ́ ọba tí ò ṣe é fi nǹkan wé ni ọba tó ga ju gbogbo ohun tó ga lọ ni ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba tó sì kò sí nǹkan kan tó kàn lọ́wọ́ kò lẹ́gbẹ̀ẹ́ra kò sì ní igbákejì lórí gbogbo tó ń ṣe ọlọ́run ọba ti àwọn àpẹẹrẹ àti àkàwé tí ó fi fi rẹ̀ fún wa fún nìkan ní ọlọ́run bákan náà ó ti jẹ́ kó yẹra wípé agbára òun ọlọ́run ó pọ̀ púpọ̀ gbogbo tó ń bá fẹ́ ṣe láàrin kájújú káyà kódà ó ti yájú bẹ́ẹ̀ lọ lábẹ́ jíjú agbára rẹ̀ fún wa ìtẹ̀síwájú ìtẹ̀síwájú tèmi náà ọlọ́run bá tún fẹ́ máa ju agbára rẹ̀ fún wa tó bá mú àpẹẹrẹ nǹkan tó jìnnà sí wa tó fi ju ara rẹ̀ yóò tún padà sọ́dọ̀ sí wa gbọ̀ngàn gẹ́gẹ́ bí èèyàn orúkọ ìpìlẹ̀ ìjọba tó wá sí ara fún tuntun afárá kéde ìṣòro lára sí ní gbọ̀ngàn àmì àpẹẹrẹ àkàwé oúnjẹ lára yín èyí tó ń bú agbára wọn ẹlẹ́rọ̀dá wá fẹ́ mú agbára rẹ̀ ó fẹ́ mú jáde ó fẹ́ fi wá látara ara wa gbọ́ngbọ́n ó ṣeé ṣe kámọ́rò ń lọ síbẹ̀ ọlọ́run ọba wa fẹ́ gbé kó yẹ wa lókè bá a ti wà yí gan-an bá a tó ń jẹ́ ẹ̀dá ọmọ ènìyàn yí gan-an àríwòye àríkẹ́kọ̀ọ́ ó ń bẹ ń bẹ̀ tó ń tọ́ka sí bí agbára ọlọ́run ọba ti tó ọ̀rọ̀ ọba ni wọ́n lọ ọ̀rọ̀ ọba fún bókun ní ẹ̀yìn mọ́ra tuntun lọ́rọ̀ lẹ́nu mẹ́sàn-án. Ọlọ́pàá ń ìwọ̀n ọlọ́run lòun ń jáde ní gbókò ní ohun lára ti láti mú àwọn àyà ní òun lòun ń jáde láti ní ara ẹ̀yà ní ìgbà tó bẹ̀ ní bá lóyún lásìkò bá tó tọmọ òwà ọlọ́run bá ní kì í jẹ nìkan kan ló mọ́ ọmọ jáde nídùúwà tó ń bẹ pẹ̀lú obìnrin nígbà tó ń rọjú lọ́wọ́ nítorí ló mọ́ ọmọ jáde ọlọ́run ọba ló ní àsìkò ti tó gbígbin obìnrin nígbà tó fẹ́ bímọ kọ́ ló mú ọmọ jáde àsìkò ló tó lásìkò bá ti tó ọlọ́run ló pàṣẹ fún ọmọ náà ó yá jáde ọlọ́run bá ti tó wọn lọ ọ̀rọ̀dà Ọlọ́run bá ń mọ̀ ọlọ́run tó ń bá ń sọ̀rọ̀ yìí ọmọ ẹ̀mí ọba tó mú ní jáde ẹnì kọ̀ọ̀kan gbogbo ní pátá tí ẹ wáyé nípasẹ̀ bíbí látara àyà yín níjọ́ tó jáde ẹ̀yìn kọlẹ̀ ẹ̀rọ tó jáde níjọ́ náà gbígbin ìyá yín kọ ló mú ní jáde omi tí nọ́ọ̀sì àbí dókítà tó gbé sókè náà jù ìyẹn kọ ló mú jáde. والله أخرجكم من بطون أمهاتكم ألا تنسوا من جهل láti ìyá ní ìgbà tó lè kọ̀ọ̀kan ní táàmù ń jáde nínú ya ń la tààlẹ́mù nẹ̀ṣẹ́ ní ẹkùnrin kankan níjẹ́wà hálàtù jẹ́hàlù àbí hálàtù jẹ́hàlà state of ignorance ó lẹ́wà nígbà náà ẹ̀ náà bá gbogbo ọmọ kalẹ̀ kọ̀ mọ́ bí tí wọ́n bí sí kọ̀ mọ́ àwọn èèyàn tó ń bọ̀ wá bá kò mọ ìlú tọ́jú ọ̀hún sí kò mọ ṣe kò mọ orílẹ̀-èdè ọlọ́wọ́ bá ní bí gbogbo oúnjẹ yìí yẹn kó tó wá di pé ó wá di dọ́pọ̀ ó bẹ di iná ó di pòfẹ́sọ̀ ó di ìmọ̀ọ́mù ó di àbá ó di gẹ́gìnà ó di gẹ́gìnà níjẹ́ tó jáde nínú ìyá rẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ̀ sí ìkàkà tó yẹ yìí kí ló wá pé tẹ́ẹ̀rù pẹ́ ti mímọ̀ tẹ́ẹ̀rù ájú pẹ̀lú ọlọ́ tẹ́bíkà tẹ́ ẹgbẹ́ ilẹ̀ ayé nígbà tí wọ́n mú ń jáde nínú ilẹ̀ tẹ́lẹ̀ ọba mú ń jáde láńtà kò jàǹfààní ẹlẹ́tì ni kò wúlò òòjà nǹkan kan yẹn níjẹ́ tí wọ́n di ọmọ ẹgbẹ́ àyàfi tí wọ́n ń kọ́kọ́ bẹ́ẹ̀ sì ni olóṣù olójú níjẹ́ náà ta ni ọmọ náà nínú wa ó lè ṣe ọkọ wa níjẹ́ tí wọ́n di èyí tí lè ṣẹlẹ̀ bí o ti jáde pọ̀ láì sọ ṣẹlẹ̀ níjẹ́ náà láì ṣe pé wọ́n sọ fún ọ kèdè olójú kèdè olójú ọ̀tá gbọ́n sọ nìkan tẹ ọ̀rọ̀ tẹ́nì kan sọ tẹ ọ̀rọ̀ tí yá rẹ sọ ní gbèsè bí ọ̀ka lẹ́sẹ̀ tẹ ọ̀rọ̀ tí bá sọ sọ àbí nọ́ọ̀sì níjẹ́ tí wọ́n bí ọ̀ka lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run àbá ní lẹ́ẹ̀ta àlàní nàìjíríà ààrùn kankan níjọba ni ní jáde nínú ìyá yìí. Ẹ̀ẹ́dá ní lẹ́yìn ìgbà tẹ ẹja yé jẹ́. Látẹ̀sẹ̀ wá fún ìgbọ́ràn lágbára, etí lọ ní kò sí ìgbọ́ràn. Wọ̀n àdùsáà àtẹ̀sẹ̀ wá fún ìrírí wọn lágbára, ojú lọ gbé wáyé ìrìnà dẹ̀wòlágbára wọ̀l àtúndà lóòótọ́ ọ̀pọ̀ ọlọ́run bẹ kò séye nígbà tó dáwó tán làwọn àwọn akẹ́kẹ̀ẹ́ gbé tí gbogbo àwọn nǹkan méjì lọ́lọ́ lára ń lọ sí ìjà nǹkan mọ̀ lẹ́yìn náà lè máa fọwọ́ báyà ilé mo gbọ́ àti gbẹ́ran àti ríran àti rí tí mo padà wá fún un tí mi bí tí mo fi ṣe gbogbo ẹ̀sùn ní ọ̀rọ̀ ọba ní ìfẹ́ ìlújẹ́ ti fẹ́ lọ́wọ́ ọba ní. Láàlá fún tẹ̀sán ọ̀rọ̀ ìfẹ́ ìdíkẹ́ ìlú náà ti dúpẹ́ fọ́lọ́ ọgbà ọ̀fẹ́ náà sì ń jẹ́sùn. ìdí nìyẹn tọ́lá ọba ti ṣe orí ẹ̀ ṣe gbọ́ àwọn nǹkan wọn ní fún wa àfa wa alhafi ibi kẹsíyè nínú tẹsíyè wa wọ́n ń ṣàlàyé ara yìí fún wa wọ́n ní yúkúbìrì tààlà àǹkàmẹ́lì ẹ̀yìn yìí wọ́n kó bẹ̀rẹ̀ sí yìí alẹ́kàṣíà wọ́n ní ọlọ́run ọba ó ń dúró fún wa pípé ìmọ̀ rẹ̀. àti pípé agbára ọlọ́run lórí gbogbo nǹkan pátápátá fi èyí nìyí nínú ìmọ̀ ọlọ gbẹ́yìnbó sàmàwá ìwà ọ̀t wọ ìtọ́sí ìdìbà ìmọ̀ gbogbo tó ń bẹ nínú sọ́mà àti nínú ilẹ̀ ọlọ́ọ̀lọ́ gbogbo ẹ̀ wà káwá bọ́ sí ewu táwà yìí jẹ òdùkú mọ̀jẹ́kẹ̀rẹ̀ tààlà ìmọ̀tàwù ọ̀là ìbàdàn ọlọ́run bá ń tẹ ìbẹ̀rẹ̀ rẹ̀ lórí àwọn ẹ̀rí ẹ̀ tí ìkọ̀rọ̀jù yí ìyá ìlúgbòkú ní ìmọ̀hátì ńlá alẹ́mọ̀ṣẹ́ ìgbà tọ́lọ̀ rẹ̀ bá mú wọn jáde nínú ìyá wọn tí wọ́n wà nípò ẹni tí ó mọ ìkankan tí mo bá ọ̀dà ọ̀dà lẹ́yìn ìgbà tó mú wọn jáde tán yẹ̀rù tó kó olùdó sàálà sọ̀mà ọlọ́run fi ìgbọ́ràn ó fi dúró sí wọn. àlẹ́rì bíi ìdìrìkúnlẹ̀ àfọwà ìgbẹ́ra yìí lẹ́ẹ̀sì mọ̀ọ́mọ́ ìrìtáyé ń rí ìgbẹ́ra lẹ́ẹ̀sì mọ̀ọ́gbọ́ ìtáyé ń rí wọ́n àfọwà ọlọ́run tuntun fún wọn ní ìlú náà àlẹ́sì bíi ìṣúná ìmọ̀tìyà òun lẹ́ẹ̀sì mọ̀ọ́rí àwọn nìkan ọlọ́run tó fún wọn wàlàfíìdà làákàyè wàhíyà òkú òun àlọ́pọ̀lọ́ àlẹ́tì mọ̀rkájúà àlẹ́kọ́jù àlẹ́tìfẹ́ èyí tó ṣe wípé ààyè rẹ̀ gbọ́ngbọ́n ní làákàyè wàlàfíìdà bí òun àlọ́ọ̀kà wàlàfíìdà bí يميز بين الأشياء ضارية ونافية làákàyè ọpọlọ yìí lọ́mọ nìyẹn ó sì lè máa ṣe ìyàtọ̀ láàrin tó wúlò àti tí ó ṣàǹfààní wàhálì ìkúwà wàlàyà ṣẹ́ẹ̀rí agbára ìfúramọ́ èyí tó ń bẹ níbi làákàyè èyí tó ń bẹ níbi ìríran èyí tó ń bẹ níbi ìjẹ́ràn tàbí ìrìnkan alàtẹ̀dìrí kọ̀lúńdà kọ̀lúńdà nígbà tí wọ́n bá bí wa

torí àtọ́ bá ti bí ọmọ nìyẹn bọ́mọ nìyẹn bá ti ń dàgbà á sí ní ojú rẹ̀ wọn bí lọ́lọ́dún sí ìdè ìrírà ìgbọ́ra òwe rẹ̀ bó bá ti ń dàgbà á sí. ìyẹn túmọ̀ sí pé ìgbà tí wọ́n bí wa gángan ìgbà tí a jáde nínú ìyá ara gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n lẹ kò wúlò kò tí ì máa ṣiṣẹ́ ọlọ́run bá ń dára padà sípò rẹ̀ wọn kó tẹ̀ bá fẹ́ ṣe fà ọlọ́run kì í ṣe ẹni tó lè lọ ṣe fà ọlọ́run kì í ṣe ẹni tó sọ pé ṣe báyìí tí wọ́n sọ pé ó ṣe báyìí orúkọ mi tó mọ ìpìlẹ̀ rẹ̀ ló bẹ̀ ẹni tó tó fi ìpìlẹ̀ rẹ̀ fún ọwọ́ lọ kì í ṣe ẹni tó wọ́n lè gbé lọ́wọ́ ọba tó mọ ìpìlẹ̀ rẹ̀ lọ́wọ́ ọba tó mọ bá fi orúkọ rẹ̀ ní tó tó di ká ń bá a tó ni wọ́n wọ ọ̀pọ̀lọpọ̀ kan ń bó tó ní ohun máa fi kún ọ̀rọ̀ rẹ̀. Wọ́n máa Àyà 78 tàkàrí àwọn ọ̀pẹ́pẹ́ mẹ́rin kan bẹ̀rẹ̀ àtòkúrò lórí ẹ̀ tàbí àgbẹ̀rẹ̀. Gbogbo ọmọ onílẹ̀-èdè tó wọ́n mọ́ ọkọ̀ rẹ̀ fẹ́ Ọlọ́run òun kò ní jáde nínú ìyá ayé gbígbẹ́ fún wa ní. Àkọ́kọ́ ìgbà abẹ́rẹ́ ayélujára ẹgbẹ́ ó náà ní pé káwọn kejì ọmọ nínú ẹ̀rí wípé tó gbin lóbìnrin ìlú lọ́wọ́ fi jáde. Ó kàn jẹ́ irin jẹ́ni àìmọye gbígbin ọmọ ìlú jáde. Àìmọye gbígbin ọmọ ìlú kúrò nígbéra ìgbàgbọ́ àwọn àtẹ tó jáde bẹ́ẹ̀ ti sọ pé gbogbo ẹ̀ ti gba òkú ọmọ ẹ̀dùn láyé torípẹ́lẹ́ wọn lábàrá kókó wọn láyé àkọ́kọ́ nìyẹn gẹ́gẹ́ bí olùdókòwò ìyẹn gbúdọ̀ lẹ́yìn wa káàkiri ọ̀dọ́ káà lọ́sọ̀ lẹ́yìn nígbà lẹ́yìn ẹ̀ kí ìta ọmọ ìgbà mùsùlùmí ìgbà ọ̀rẹ́ akálàgbé alùpàpọ̀ náà náà ń lo dókítà rẹ ọlọ́pàá bá gba rẹ̀ jíjẹ́ ọlọ́pàá bá sáàtà bí mùsùlùmí tó máa ń sọ̀rọ̀ ọ̀hún láti lọ ìgbàgbọ́ àwọn ọ̀rọ̀ àbá lọ́wọ́ ọ̀rọ̀ àjọ ìlú máa gbogbo ọkọ̀ tó wọ́n ti máa ní ìlànà kò lọ́wọ́ bẹ́ẹ̀ gbogbo obìnrin onígbàtà ṣe gbogbo ìta àkàtà lẹ́yìn lọ́kàdúró fún lọ́wọ́ ní iṣẹ́ sábà fún tọ́lá ọ̀gá ìlú tó bẹ́ẹ̀ ṣe ìyẹn jẹ́ kókó àkọ́kọ́ tí gbogbo ìgbà tí wọn ta gbogbo ìlú nílẹ̀ nítorí ọ̀rọ̀ ọ̀gá ìlọ́gbà fún ẹ̀rọ jáde ọmọ ìlú jáde nígbà tó wà lóṣooṣù torí wọ́n máa ti pé tọ́wọ́ bá ti jẹ́ ọmọ tẹ́lẹ̀ ní gbogbo ẹ̀yà ara rẹ̀ olùdarí nígbà náà ìbọ̀lẹ̀ ọ̀sùnbọ̀. ọmọ tó lé nígbà ó ti pé ìbọ̀lẹ̀ ọ̀sùnbọ̀ àgbègbè olùdarí lókè nílò ọ̀sùnbọ̀ ó ti padà ayé òyìnbó ọmọ ní akókò mẹ́ta oṣù mẹ́ta àbí akókò ọjọ́ oṣù mẹ́ta ọmọ tí a jẹ ọmọ oṣù mẹ́rin ọmọ tí a jẹ ọmọ oṣù mọ́kà mo ò ní ìlú lórí bá kú òbí bẹ́ẹ̀ bá kú bẹ́ẹ̀ lọ sí abẹ òkú ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ jáde ẹ jẹ́ ká lọ gbà ní ẹ̀mí ọ̀rọ̀ sọ̀rọ̀ tó dá ohun lójú plan lẹ́nu kọ̀ọ̀kan wa àsìkò máa wù ẹ̀mí ayé òun iye yé bí aago tó ṣe òun táwọn òun ò wá fẹ́ tí ìyá àjọ kò yá pé òbí yóò dùdù dùdù torí ìgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ nínú gbogbo ọmọ Ọlá ìlú tó ra gbọ́dọ̀ gbà ìgbàgbọ́ títú ọlọ́run ọba ní ọmọ jáde láti mọ̀. Orúkọ ẹni náà ló di ẹyẹ síbẹ̀. Kìí sọkọ òun ló di ẹyẹ síbẹ̀. Kìí sọkọ ló di síbẹ̀. Ẹlọ ló di síbẹ̀. Ẹni tó ń síbẹ̀ náà ló sì lè lù kìí. Àkọ́kọ́ ni ohun kókó tàbí máa ń lo ara. Ẹlẹ́ẹ̀kejì òun náà ní bókòó ni ó ń wá ara ìlú ọ̀rọ̀. Ìròyìn ló ń wá ara. Ìyá wà fún pé ẹni tí a tó pè ní ìyá wa, òun ẹ̀lẹ́ ìdáàbà ẹni ọ̀rọ̀ tó dá. Bàbá tó pè ní àwọn àwà ìyá gbọ́njẹ́, ìyá lọ́dọ̀ ìyá nínú òṣìṣẹ́ rí

ajẹ́pẹ́jú ní ìwọ̀n lókọ́ ìyá wa ẹgbẹ̀rún ní pẹ́ nígbà tí wọ́n bí ìwé ẹ̀kú ọ̀tọ̀lẹ̀ tó tó bẹ̀ ń tẹni ẹ̀yà ọ̀rọ̀ ìbáyọ̀ wọn sọ pé ìyá rẹ̀ ní ọmọ ìrìnà náírà ní ìgbóǹkọ́ lójú ọ tí ti jẹ́ pé náírà ní ọjà náírà nínú ọ̀rọ̀ nǹkan ní orílẹ̀ èdè yíyàn mùsùlùmí ní mùsùlùmí náà nìyí tó sì ní nítorí yíyàn ṣùgbọ́n àìjọ yorùbá máa ń lé mi ẹlòmí mùsùlùmí lè ní lọ́bẹ̀ sọ àkùnrin náà ìyá yìí ní túmọ̀ ó ní ìdí sí ìfúnṣẹ́ṣẹ́ ìlànà mùsùlùmí náà àmọ́ Ibrahim. I'm a Muslim. I'm also a Muslim. I also. You have not looked at what was happening at the time and also. The unit is because of also addition. So remember, if you want to learn to be a leader, what is it? You know, you want to see my lórí lẹ́gbẹ̀ẹ́ èdè tó ìyá rẹ̀ náà ni amúnkọ́lóbù ẹni tó bí i tó gbẹ̀jẹ̀ sí i tó ta lé mẹ́rin lẹ́rú ọlọ́run ọba obìnrin rẹ̀ níbi orúkọ ọ̀dọ́ tó wọ́n lọ wá àgbà fún ní búburú nínú àwọn ìyá tó bá ti di ìyá òní bá a gbé inú ẹ̀ náà ti jẹ́ yàrá kókò ẹlẹ́sẹ̀ ìdìbò yẹn tẹ wá lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì yìí ìdájọ́ àwọn ìdájọ́ tó jáde ńlẹ̀ lẹ́yìn ló mọ̀ pé Islam ẹ̀sùn tó pé ẹ̀sùn tó pẹ̀lú ni kò sí kankan tá a bá fẹ́ gbé lọ́wọ́ yìí tẹ ẹgbẹ́ mọ̀ fún ìdájọ́ Islam lórí pẹ̀lú òkú ọ̀rọ̀ àwọn àkókò ọ̀dájọ́ láti lo Quran láti lo hadith kódà fún ìkàyẹ́mọ̀ ṣẹlẹ̀ lórí ayé àdéhùn. yẹ mọ̀ fún láyé tá a wà ní project mọ̀láwà ọ̀tọ̀ ní ẹni tí wọ́n gba àtọ̀ rẹ̀ wọ́n lè gba àtọ̀ ọkọ wọ́n gba àtọ̀ ìyàwó ápẹ́ẹ̀tì kan náà ní nípa pléènì àtẹ̀lẹ́kẹ́ olùkèsì náà olùkèsì náà àtẹ̀lẹ́ àìsètò náà. Ìyàwó wọ́n rí wípé bí nǹkan ọkùnrin tó bá dúró sí dára kò ní dorí. Bó bá sì dúró, ọmọ yẹn ò lè dúró síbẹ̀, ọmọ yẹn ò wáyé. Wọ́n wá ní ẹgbà àtọwọ́ ẹgbà tìyàwó ọ̀hún náà káwá wá ẹnìkan sí àpò ọmọ tiẹ̀ títí ìjó jẹ́ ká gbé e síbẹ̀ báwa gbé ọmọ nínú ìdàgbàsókè ìmọ̀ ìṣègùn òyìnbó lẹ́yìn oṣù bíbẹ̀. wọ́n wá fún ẹni ẹ lówó báwa wo rí tó bá ti pé báwa jù tó bá ti wá fún ìmọ̀ ẹ̀kọ́ ìṣègùn ìgbà ní ẹ̀rù tó ẹ̀rù ìgbà ní òkè ìlú ẹ̀rù lówó tó bá yìí bá wọn gbígbá wọn sì lè lò ó ní àtọ̀ yẹn méjèèjì yẹn àwọn ọmọ ẹgbẹ́ mi wọ́n gbé sínú rẹ̀ ní. àwọn ọmọ ẹgbẹ́ ìgbé ta ara mi ìyá wọn ṣé ẹni tí wọ́n fi àtọ̀ rẹ̀ papọ̀ láti ta tí wọ́n lọ òun ló àbí ẹni tí wọ́n gbé sí nínú òkúta yẹn ẹni tó bẹ ẹni ẹ ń jẹ́ wọ́n kó àtọ́jú ẹ̀kọ́ níta wọ́n lè lo ìyẹ̀ ọmọ tó kà pẹ̀lú ẹni jẹ́ kó bá gbé ojú ó ti bá gbé padà ní. ìyẹn tó dà ní òfin ayé wọ́n bá dojú kọ́ ẹni tó bẹ ẹ ń jẹ́ bá mi lò ó olùdókòwò olùdókòwò ìfẹ̀yìn tó ti kú olùdókòwò. ṣùgbọ́n nínú òfin ọlọ́ sábà ń la ìyá ọmọ yẹn ìyá ọmọ yẹn náà ọkàn náwó kò burú torí pé kì í ṣe àtàwọn ẹgbẹ́ wọn kò papọ̀ yẹn nìkan ní pọ́sẹ̀sì tó kọjá ohun yíyọ ọmọ ẹni jẹ́ ló ń ṣe ohun yíyọ ọmọ ẹni jẹ́ ló ń ṣe nínú ìyá wa inú tó pọ̀ lára ara wa. Tẹ̀lé àtọ̀ yẹn tó kàn kò papọ̀ yẹn ìyẹn kàn fọ́ọ̀mù gbèsè fún bẹ́ẹ̀. Ṣùgbọ́n níbi tí ìdọ́lọ́mọ́lì ti ń ṣẹlẹ̀ àwọn kàlára ó ti ń ṣe àwọn jẹ́nì èyí tí ń ṣẹlẹ̀ tí ó mọ yí padà tí ó mọ ìjà tí ó di mú èyí tí ó dojú èyí tí ó di gbogbo ẹ̀.